alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah adakọfọ ọlọmọ bàbá tó láàrin ga kí a sì jẹ ọlọmọ kọlọba nàbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tá a dé lónìí ibi kan tí ó lápẹẹrẹ ni tó sì jẹ wípé àwọn àtọwá ìfúnni ìsìlámù ìyá oríṣiríṣi ọ̀nà ni wọ́n pín sí nípa rẹ̀ sẹ́ẹ̀dí dábàá ń sọ wípé àwọn kan wọ́n tá jọ máa kẹ́kọ̀ọ́ a ti gbọ́ pé wọ́n pe àwọn kan ní alìjàbíríyà ni alìjàbíríyà kí sẹ́ alìjàbáríyà o àwọn mìíràn pé jàbáríyà kí sẹ́ jàbáríyà jàbíríyà ni alìjàbíríyà àwọn kan náà sì ń bẹ́tà pé ní àyíkọ́dàríyà tẹ́lá àwọn méjèèjì ìdàkejì àti àtakò òun ni wọ́n jẹ́ fún alùsùnnati wal jamaa ní báàbù yìí sọ báàbù yìí báàbù kan tó jẹ́ pé ó léwu gan-an delicate àyàfi kéèyàn gbìyànjú kéèyàn ṣọ́ra kéèyàn lè bá gbọ́ yìí dáadáa nítorí wọn tó àfa wa ń sọ ni wípé wọn láyà kúrú ilé àwọn ayòrè nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ilé ayé yìí àyàfi kọjá ń tọ́lọ̀ wọn bá fẹ́ kó ṣẹlẹ̀ tí ò bá wu ọlọ́run ó ṣẹlẹ̀ tí ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ ga tí kò bá fẹ́ kó ṣẹlẹ̀ nǹkan náà lè ṣẹlẹ̀ tọ́yì tó bá rí bẹ́ẹ̀ wípé nǹkan kan ò lè ṣẹlẹ̀ láyé fìlìkà ó ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ àbí kó ṣe wípé ọlọ́run ọba fẹ́ ni tó túmọ̀ sí wípé àìgbàgbọ́ aláìgbàgbọ́ àti ẹbọ tọ́sẹ̀bọ ń ṣe sọ́lọ̀ ń fẹ́ wọn náà mo rò pálá ayé méjì nìsín sọ́lọ̀ ń fẹ́ yẹn náà àwọn tí ń dẹ́ṣẹ̀ àwọn apànìyàn tí bára ti ń ṣẹlẹ̀ nílẹ̀ láyé náà nìyẹn àwọn tí wọ́n ń ṣe ṣìnà àwọn ọmọ òfin àwọn tí yóò gba àwẹ̀ nínú rọ̀mọ́bọ̀ sọ́nà ọba fẹ̀yìn náà ìyẹn ló fà á òbí jọjọ wípé àwọn ènìyàn wọ́n ti làákàyè wọn bọ nǹkan tó à ń sọ yìí látara abẹ́ oríṣiríṣi tọ̀wá ìfòjáde ká padà fúnra wa ìtumọ̀ wàlá yakunu illa ma yurid nǹkan kan ò lè ṣẹlẹ̀ fìdíkàwọ̀ àyàfi àti kàá ìlànà láyà fún wa láyà bí àti kàá lànà bóyá àwọn èèyàn ti ń sọ ẹyẹ tó ń sọ nígbà náà láyà fún wa kò lè dán wa láyà bí lè pa wọn àlẹ́ ṣàlàyé díẹ̀ lórí ẹ̀ tọ́yẹ̀ wàlá yakunu. ilà amáyòrè ní nǹkan kan lè ṣẹlẹ̀ fìlìkẹ́wọ̀n àyàfi ń tọ́ lọ́wọ́ bọ́ba la rẹ̀ lábàgbà lẹ́wọ̀ tọ́yì sẹ́ẹ̀rì lábẹ́ ẹ̀bẹ̀ nǹkan méjì kan bẹ tó ká gbọ́ yé lẹ́yìn tá a bá wá gbọ́ yé tán àwọn ẹ̀rí ọ̀rọ̀ tá a fa ìsọ̀ tàbí ká kọ́kọ́ ti àwọn ẹ̀rí rẹ̀ ká ti ṣáájú tàbí ká kọ́ ṣe àlàyé náà ká wá fi àwọn ẹ̀rí yẹ ká fi

ìwé dábàá ń gbé ní ìlànà lọ tí ó sẹ́lì yẹn nígbà tó wà mẹ́ta ọmọ bọ̀ ń bí nísinsìnyí. náà. islam ni wípé ẹ̀yin mùsùlùmí mùsùlùmí náà ní pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n nǹkan méjì bá ẹ máa sọ wípé ọlọ́run bá ọba tó láàrin ga ọba tó dáa ni ṣùgbọ́n ọlọ́run bá yìí ẹ tó sọ wípé ó lágbára lórí àtúnṣe gbogbo nǹkan kò sí nǹkan tí parí ò ká wa huwa ala kulli shay'in qadir tó bá rí bẹ́ẹ̀. ló bá léegun wa ló bá léegun wa. tó bá rí bẹ́ẹ̀ ókè nígbà tó lágbára lórí gbogbo nǹkan tí a sì sọ wípé aláàánú ni kí ló dé tí ó fi ìyà anájà wọn kan nígbà tó yẹ pé aláàánú ni kí ló dé tí ó àmẹ́lẹ́ ókè tó bá yẹ kó lágbára lórí gbogbo nǹkan kí ló dé tí èṣù lágbára láti sàwọn èèyàn sáájú nǹkan tí mo sọ yìí báwo ni ṣèkọ́ ló ṣe lágbára lórí àwọn èèyàn tó lè sọ wọn nù nígbà tẹ sọ pé alágbára ni lórí gbogbo nǹkan nígbà tẹ sọ wípé alágbára ni lórí gbogbo nǹkan ó sì dá láàánú kí lóore tó ṣe wípé kò fi àwọn èèyàn kan mọ̀nà kò jẹ́ kí wọ́n mọ̀nà lórí àìmọ̀nà wọn tó fẹ́ jẹ wọ́n yà sáájú nǹkan tí mo sọ yìí ohun tó bí àwọn ìròrí tí ọ̀bẹ sì mú tó jáde eléyìí tó ṣe pé àwọn ìròrí yìí ni àáfàá wà yìí fẹ́ ṣe rọ́dùn fún mọ bàbá mọ bàbá mọ bàbá ó yóò pè eléyìí tó ṣe wípé àwọn ìròrí yẹn òun ni àfa àwọn abẹ́sẹ̀rọ̀ tó fún torí ọ̀rọ̀ wàlá yakunu illa ma yurid rọ́jù ni ìdá ọ̀rọ̀ padà sí ni lẹ́nu ni fún àwọn ìran èèyàn méjì tí mo dá pẹ̀lẹ́ tìmọ́ká tó máa lọ síwájú ṣe rí òun ni kéèyàn gba nǹkan lérò ìrọ́ọ̀dà yẹn ìrọ́ọ̀dà méjì sáà gbọ́n nǹkan tí mo ń sọ yìí ìrọ́dà tí wọ́n bá ní ìrọ́dà gbígbèrò àlè ìrọ́dà tó lè mọ̀ sí ọba yìí làrọ́ bí subhanahu wa ta'ala mo ń sọ ìrọ́dà méjì ìrọ́dà tí wọ́n fi tù sọ́lọ̀ méjì alákọ̀ọ́kọ́ òun ni tí à ń pè ní àlè ìrọ́dà tó lè kẹwọn níyà àlè ìrọ́dà tó alìkẹwọn níyà alìkọ̀ọ́kìyà ìrọ́dà alákọ̀ọ́kọ́ òun ní ìrọ́dà tó ní ṣe pẹ̀lú káwọnù káwọnù ní gbogbo ilé ayé tí ń bẹ pátápátá kí lọ́lọ́wọ́ bá ní èrò pẹ̀lú ẹ̀ kí lọ́lọ́wọ́ fẹ́ ní ó ṣẹlẹ̀ ń sẹ́rí ìrọ́dà àyíkáwọ̀ níyà yẹn ìrọ́dà kan tó ṣe wípé ó kárí ni tó ṣe wípé bí ó ti bá kèfèrí bẹ́ẹ̀ ni ó bá mùsùlùmí yóò bá ẹlẹ́bọ wí yóò bá abọ́ná wí yóò bá gbogbo èèyàn wí ìyẹn làwọn afáàfin máa ń pè ní al tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá ọlọ́run lápèjúwe al-iradatul kawniyya ara rẹ̀ ni wípé ilẹ̀ ọmọ ara rẹ̀ òun ni wípé ilẹ̀ oṣù ara rẹ̀ ó ní pé ọkùnrin ó wà láyé obìnrin ó wà láyé ara rẹ̀ ó ní pé àwọn ènìyàn funfun ó wà àwọn ènìyàn dúdú ó wà ara rẹ̀ ó náà wá ní pé kèfèrí ó wà mùsùlùmí ó wà ìyẹn ló fà á ìrọ́dà yìí olólùwọ̀n bọ̀ ọba tó láàrin ká ń tọ́ka sí láàyè tó pọ̀ nínú Al-Qur'an ó ní walakinna Allaha yẹ́fà àlùmọ́ ayòrè ṣùgbọ́n ọlọ́run ọba tó láàrin ga ohun tó bá wù ní í ṣe kò ní ṣe tó lè yẹ lọ́wọ́ òun ló gbà lérò ní àwọn ààyè tó pọ̀ bí ibi tó ti sọ wípé faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ẹni ọlọ́run bá fẹ́ tó bá fẹ́ ṣe ìmọ̀nà fún yóò sì payẹ́ ẹ̀mí ẹ̀ yóò ṣe payá ọkàn rẹ̀ ní islam fẹsìn rẹ̀ tí ṣe ẹsìn islam wọn náà yóò rí de ayọkẹ ìlàkó ṣùgbọ́n ní ọlọ́run bá fẹ́ sọnù ọlọ́run má jà sọnù yẹjà àlùsọdọrọhùn dọyẹ kan hàrọta ọlọ́run jẹ́ kí ọkàn rẹ̀ fún pépé yóò lé kókókó kẹ anamọ ayọsọ àdùn ìsàmà tẹ ẹ bá ní kó dà pé ọkàn ṣoṣo lọ́lọ́run ti bẹ bí gàtẹ ni ó wá gùn sámà yóò ní lára ara àwọn ìrọ́ọ̀dà alìkàwọ́níyà nìyẹn bọ́ọ̀lù ọ̀hún sì dálé ayé nù àwọn kan ń bẹ tó ṣe wípé àwọn ọmọ àná àwọn kan sọnù ọlọ́mọdé àsọnù láéláé láti pàdé ẹ̀ kọ́lọ́mọ sì jẹ́ àsọnù nígbà tó máa déwájú ẹ̀ ìrọ́ọ̀dà mi ń bẹ eré ìta máa pè ní ṣé ìrọ́ọ̀dà tó àlè ìrọ́ọ̀dà tó kàwọ́níyà òun ní jẹ́ mọ̀ ṣe à òun ní jẹ́ àlè mọ̀ ṣe à ìyẹn ló fà á tó fi jẹ́ pé gbogbo téèyàn bá fẹ́ ṣe pátápátá tó bá ti di sọmọmọ sí àọlọ́run lápèjúwe tí n bá búra wípé wàláhì tó bá dọ̀là yìí fún ọ ní kaba mo rò pa láyé mi ti tí mi bá yẹ fún ìtọ̀ ọ̀dọ̀nà sí mi lọ́rùn ìgbà tí n bá ní wàláhì tó bá dọ̀là yìí fún ọ ní kaba insha Allah tí ìbá fún mi ò lẹ́sẹ̀ kankan bọ̀dọ̀ pàlà yìí mi ti torí pọ́lá wọn bọ̀ fẹ́ yẹ kò ní ìdílé tán kìíní mọ̀ ń sọ̀rọ̀ dáadáa mi ọ̀ ń sọ̀rọ̀ dáadáa torí omi torí omi òkè òkè náà nítorí pé tọ́lá bá àmọ́ àwọn tó bá fẹ́ yìí ń fọ́ ní nǹkan yẹn àwọn àfáà sọ wípé nígbà tó ti síta alẹ́ kò mọ̀ ṣe ọlọ́run bá ma ò ní lẹ́sẹ̀ lọ́lọ́run sọ pé wàlá takò lánàá lè ṣe yìí inni fa'ilu dhalika wọ́dà ìlà àyàṣà àwọ̀ torí pé àwọn tí èsì mùsùlùmí wọ́n wá bá àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam léèrè béèrè ó wá jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó ti lọ sẹ́yìn tí ò ṣẹlẹ̀ láyé àdúgbò Muhammad sallallahu. tìjẹ́ bí wọ́n ṣe wá béèrè yẹn anábì ti mọ̀ pé ọlọ́run bọ́ padà gá ìdè òun lórí ẹ̀ ó ní tó bá dọ̀la yìí náà yìí nù. ìgbà ọ̀dọ̀la wà wa ọjọ́ kejì lọ wà yìí ọ̀bà ọjọ́ kejì lọ wà yìí ọ̀bà wàhálà bàjẹ́ làwọn ìyàwó bá ṣe yẹ ni ìyẹn fa sayakulu torí pé ọ̀rọ̀ àwọn asáàbù káfí ni wàá bèèrè lọ́wọ́ ànábì pé mélòó ló ń ka wọn ànábì ò sì mọ̀ sọlọ́lá àdìwáyé ó ti wá òbí ọlọ́run máa sọ fún un ẹ bá lóun dá wọn lóun dọ̀la ní tó bá ti dọ̀la mi sọ fún yín eléyìí tó fi yà pé yín sọ fún yín lọ́la insha allah kò sọ bẹ́ẹ̀ tabatọ̀ aliwahiyo wahiyo bá yìí ti wá ìgbà tí wahiyo tètè wá hàrọ̀ jù wá ànábì ebe ilé anabi ni tọ́lá bí lóye béèrè tí olùdá òní òní gbèsè ó ti wá dọ́là fún wa ọ̀la rẹ̀ ọ̀la títí lónìí inú anabi náà wà ń bàjẹ́ ọlọ́run bá ṣe wá mú àyà wa ó wá dáhùn ọlọ́run sọ̀yà kó lóore sọ̀lá sàtúrọ̀ ọ̀rẹ́ ìyàwó olùkẹ́lẹ̀ wọ́n máa sọ wípé a mẹ́ta ni wọ́n ajá wọn ló sì kẹ́lẹ̀ wọ́n yà kó lóore náà kọ́ wọ́n mọ̀ àwọn wọ́n sọ ìgbà ara o ara a bá wọn bàbá àrùn ni wọ́n ajá sí kẹfà ọlọ́wọ́n bàbá tó la rẹ̀ kàdúmọ̀ dà wọn lọ́wọ́ rọ́jú mọ́ mi lọ́wọ́ ni o ìkọ̀kọ̀ ni ibi wọn àti láyé ń náà wọn àmọ́ ọlọ́wọ́n bàbá tó la rẹ̀ kàdúmọ̀ máa ń wọ́n kẹ́ wọ́n wà wí ní máa ń sọ. ná. ọlọ́run bàbá tó láàrẹ́ ga ó ní tí wọ́n ń sọ yẹn wọn ní máa ń pa rẹ̀ kò sí mọ̀ lọ́dọ̀ wọn ń pa ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ pa ilé ìjẹ pa. ọlọ́run bàbá tó ga òun wá sọ pé sábà tó wà sábà قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل àwọn mi ọsọ yìí ké méje ni wọn ajá wọn ló sì kẹjọ ọlọ́wọ́n bá ní pé sọ fún wọn wípé ọlọ́wọ́n bá mi nìkan ló mọ̀ ká wọn òun nìkan ni ẹlòmíì ò mọ lẹ́yìn ẹnìkan ọmọ òǹkà yẹn àbàwọn díẹ̀ ni wọ́n mọ̀ ìgbà tó lọ́wọ́ wa fún anábà Muhammad sallallahu alaihi ìyẹn ló fa ẹ̀kọ́ wíkí wà látàkù lánàá lè ṣe ìyẹn ìní ìfà ìlú dálíkà kọ́dà tó bá ti dijọ́ mi wọ́n máa sọ pé ń ṣe nǹkan báyìí lọ́la mọ́ ìwọ kọ́ lọ lọ́la èmi mọ́ lọ́la ẹni tí ó dọ̀la ọlọ́run bọba tó láàrin ga nìkan ló mọ̀ ẹni tí ọ̀la ò ní í lábá ọlọ́run tó láàrin ga nìkan ló mọ̀ ó ní pé ilà ayé yasha Allah àyàfi kó fi ń ṣàlọ́ òsì ẹ wá já sáré kẹ́kọ̀ọ́ kan mẹ́ ìyẹn ló fà á tó yẹ kí mùsùlùmí tó bá gbọ́n tó sì ní làákàyè kì í ṣàdúà kó máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kó wá máa ní ṣàlọ́ àìgbọ́n yín ló fà á èèyàn máa dúà sí nìyẹn wọ́n sọ wípé Allahumma irhamni in shi'ta èèyàn lọ́n sàánú mi tó bá wù ọ́ ẹlẹ́mìíràn ní jazakumullahu khairan inshallah ọlọ́run ọ àṣàdúà ọlọ́lọ́wọ́ sàn lóore lẹ́sìn olóore ó tún ní sàlọ sáà gbọ́ mi yé àdúà tó bá ti jẹ́ ìṣá tọ́jà tó là èyí fi ń ṣàlàyé sí tọ́ra à ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ni gbọ́dọ̀ pàlà yé mi tẹ́ àdúà tó bá ti lè ní insha Allahu tẹ́ ẹ bá wo sí ìbọ̀ rẹ̀ kọ́bàdùn ló gbọ́dọ̀ jẹ́ bíi dhahaba dhama'u wa butallatil uruqu wa thabata al ajru insha Allah ẹ rí i pé kò sí tọ́lábù kankan bẹ́ẹ̀ sáà gbọ́n nǹkan tí mò ń sọ yìí tọ́yìn torí wípé ń tá a sọ pé a fẹ́ ṣe lọ́la yẹn nínú nǹkan tí ó ṣẹlẹ̀ nínú káwọn nù mo rọ̀ pé à ń gbọ́ mi yé nǹkan kan ò sì lè ṣẹlẹ̀ nínú káwọn yìí àyàfi kó ṣe déédéé mà ṣe àwọn lọ́wọ́ sáà gbọ́n nǹkan tí mò ń sọ yìí ilé mi jẹ́jẹ́ pé tá a bá ti ní al-iradatul kawniyya a tún lè sọ pé mà ṣe àwọn méjèèjì nǹkan kan náà ni méjèèjì ìyẹn lọ́lọ́run fi ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ ní ìfẹ́ nǹkan kan àyàfi kọ́lọ́run ọba ọba tó láàrin ká kó fẹ́ tí ọba ti fẹ́ ìfẹ́ ti yín wọn tẹ̀lé bá fún tiẹ̀ ni torí kí ma shi'ta kana wa illam asha wa ma shi'tu illam tasha lam takun ìdí ọlọ́run ọba lam yakun ìdí ọlọ́run ọba tó láàrin ká máa ṣe tákà àná nítorí ọba ti fẹ́ yóò ṣe é ṣe wàyí ńlá máa ṣà kódà kó má wèmí kémi ọmọ fẹ́ wà máa ṣe tó ńlá mu táṣà làmúyàkọ nítorí bá ṣe wú ẹ̀mí bá ṣe tiẹ̀ gangan kọ́ lọ́wọ́ sànú yìí o nítorí bá ṣe wú ẹ̀mí gangan tí ọba wù ìwọ ọlọ́run ọba tó la rẹ̀ ga kó bá ara wájú yìí ìdọ̀dí máa ra kì í ṣèṣe kì í ṣèṣe nítorí bá ṣe wo ẹ̀mí gangan láti gangan tí ọba ti wu ìwúrẹ́ ọlọ́run ọba ọba tó láàrin kakò ní ṣeéṣe gbọ́dọ̀pá àgbọ̀ mi wà tọ́ ìyẹn ló fi jẹ́ jẹ́ pé àlẹ́ ìran ọjà tó jà òní yẹ tó òun náà ní àjọṣe sọ yẹ bá àwọn èso ìran ọjà mi bẹ ẹlẹ́ta mọ́tò ní àlẹ́ ìran ọjà tó àṣàrà yìí ìyẹn yìí ṣe mọ̀ṣíà èyí sọ pé àlùmọ̀ṣí àtúnṣàrẹ̀yà ìsọ̀sọ̀rẹ̀ yóò ní alẹ́ ìrọ́lẹ̀ àtúnṣàrẹ̀yà àmìrìyà òun ni àwọn nǹkan tó lọ́wọ́ lọ́wọ́ bá tó láàrẹ̀ ga tó pàṣẹ rẹ̀ nítorí pé ń tó fẹ́ ká máa ṣe nìyẹn lẹ́sìn mo rò pálá yẹn mi ti ọlọ́ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ́dà yẹn. ẹ̀rí pọ̀ sọ lẹ́yìn tó ṣe àwẹ̀ lọ́ràn yẹn tọ́mọ̀ ẹ̀dẹ́ yìí wọ́n máa wò yí pé kí lọ́lọ́run fẹ́ máa fèbí pa wá fún ọlọ́wọ́ adóyè wa pé aláàánú lòun ìrírí inú lọ́hùn bí kò wọlé yóò ìrọ̀rùn lọ́lọ́run ọba fẹ́ fún yín wàlá ìrírí inú bí kò wọlé yóò ọlọ́run ọba yẹra wà lára tó bá rí bẹ́ẹ̀ yẹn àwọn àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bàbá tó la rẹ̀ ga ọ̀pọ̀ ọ̀tọ́lọ́wọ́n bá mú wá ní alukur'an lórí ẹ̀ wọ́n ní wà má yuridu Allahu liyaj'ala alaykum min harajin walakin yuridu liyutahhirakum wa liyutimma ni'matahu alaykum ọlọ́wọ́n bàbá tó la rẹ̀ ga olóhùn gbèrò àti gbé wàhálà kankan kọ́ yín lọ́rùn kí wàhálà mo fẹ́ fún ṣùgbọ́n mo fẹ́ fi àwọn òfin ẹ̀sìn mi tí mo gbé wá mo fẹ́ fi fọ̀ yín mọ́ gbọ́dọ̀kọ́ ajọ́ nǹkan tá à ń sọ yìí tó bá rí bẹ́ẹ̀ wala yakunu illa ma yuri èyí kankan ò lè ṣẹlẹ̀ fil kawn àyàfi kó ṣe pé ọlọ́run bá gbèrò kí nǹkan yóò ṣẹlẹ̀ àwọn kan wá wòye pé tó bá rí bẹ́ẹ̀ tó ṣe wípé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ fi hadhal kawni illa bi iradati llahi wa mashi'atihi àyàfi kó ṣe pé ọlọ́run bá gbà lérò ọlọ́run sì fẹ́ a jẹ́ wípé gbogbo ń tá à ń ṣe pátápátá ọlọ́run ló gbà lérò ń fọ̀ sí wa láti ṣe. ẹ ẹ gbọ́n nǹkan tá à ń sọ yìí. lápèjúwe ẹnìkan tọ́jalè nígbà tó ti jẹ́ pé ìrẹ́wọ̀dà ọlọ́wọ́ ọba abẹ́ rẹ̀ ní jíjalè rẹ̀ ti wáyé a jẹ́ pé kì í sòun ló jalè torí pé tọ́lọ́run bá fẹ́ kó má jalè kò ní jalè ìyẹn ló fa ń tàn pé ní jábúrò tó fa jàpòrí yá àwọn yẹn sọ pé gbogbo ntọ́mi ẹ̀dẹ́ nìyẹn ń ṣe pátá ọlọ́run ti ń pàṣẹ gbogbo ẹ̀ gbọ́dọ̀ pálá yẹ mẹ́tì àwọn míì wá bẹ wọ́n wò yí pé ká sọ wípé ìrọ̀dà kan bẹ ti ń jẹ́ káwọn níyà kí gbogbo ti ń ṣẹlẹ̀ nínú ayé abẹ́ ìrọ̀dà ọlọ́run ni à ń tàbùkù ọlọ́run ni lọ́dọ̀ nítorí kí wàá máa lọ́ọ́ wòyòrí ìdòbó ní nílẹ̀ ìbáà bóyá ọlọ́wọ́n bó ṣe jẹ èèyàn yá tó sì jẹ́ pé ìrọ́wọ́ dàrí ló fi ṣe ń tó ṣe àbòsí nìyẹn gbọ́dọ̀ pa láyé mi tiẹ̀ ọlọ́run sì ní iná lọ́ha láyé ọkùnrin mú mi kàn án lá lọ́rọ̀ ọ̀tí iná lọ́ha láyé ọkùnrin mú náṣá ṣẹ̀yìnà ọlọ́run ò ní ṣàbòsí kankan fáwọn yẹn tó bá rí bẹ́ẹ̀ àwọn yẹn wò pé nítọ́ ọ̀dàríyà yẹn wọ́n mọ̀ ẹ́ pé kádàrá yẹn yọ pọ̀ torí jẹ́ ẹ bá lọ́lọ́run ti kádàrà gbogbo nǹkan ẹni tó ṣe ń tí ọ̀dà ṣùgbọ́n tó yẹ kọ́ lọ́nà àlọ́ kádàrà rẹ̀ àgbọ̀dọ̀ báwì òye sọ̀rọ̀ yìí òye yìí bá wọn ó ní àgbọ̀dọ̀ bu torí pé tó ṣe yẹn ọlọ́run ọba ló fẹ́ kó ṣe sa àgbọ̀n nǹkan tá à ń sọ yẹn yẹn pe ìgbà tó ti jẹ́ ọba ló ní kó ṣe é kí ló ní tí ó jẹ́ ń yà lórí ẹ̀ tó bá jẹ́ ń nítorí náà wọ́n ní ẹyọ tí ń jẹ́ ìrọ́dà kà òní yà kó kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ sáà gbọ́ mi yé báyìí ṣé ẹ rí àwọn aláàkọ́ tí mo sọ tá a pè ń jàbúrí yà yìí àwọn sọ wípé kò sí ti ń jẹ́ ìrọ́dà kan tí ń jẹ́ sọ̀rọ̀ yíyà lójú ìrọ́dà kà òní yà ni torí kí ojú tá à ń ṣe pátápátá báwọn onímọ́tò yẹn báwọn orú bá fi yìí wọ́n jà kí ojú tá à ń ṣe pátápátá ọlọ́wọ́n bá jẹ wá ń pàṣẹ gbogbo ẹ̀ ní sílẹ̀ yẹn yé bá àwọn akẹ́wà wò yí àwọn eléyìí wọ́n ń sọ̀sọ́kú sọ̀sọ́ lọ àwọn yẹn là ń pè ń kọ̀dàríyà wọ́n rí i pé ara gbogbo ntọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe pátápátá fúnra rẹ̀ ló wù láti ṣe kò sí ntọ́kọ̀ ọlọ́wọ́n bá mẹ́ ike gbogbo ṣe ọwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló dá fúnra rẹ̀ òun ló responsible fún un ọlọ́wọ́n bọ́ bá tó lára ya kò ní nǹkan kan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ nítorí ike tó bá ṣe pé òun ló gbèrò ntọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ṣe láì dáa tó sì wò ó pé kí nǹkan yẹn tó sì fẹ́ kó ṣẹlẹ̀ ló jẹ́ kó ń lọ́yọ̀ǹda láti jẹ́ ó ṣẹlẹ̀ tó bá ni lè jẹ́ ń yà lórí nǹkan yẹn ó ṣàbòsí fún sọ̀rọ̀ yìí báyìí nǹkan ó ṣàbòsí fún ọlọ́run bá ọba tọ́lá rẹ̀ ká sì ní kò sí lẹ́tọ̀ọ́ ká fàbòsí tì sí torí kò náà lọ sọ wípé òun yìí ṣàlábòsí mo rò pé àgbọ̀ làwọn yẹn sọ wípé kò sí ti ń jẹ́ ìrọ́dà kí àwọn oníyà wọ́n ní ìrọ́dà sọ̀rọ̀ ìyá lọ́wọ́ ọlọ́run pàṣẹ àwọn tó pa aláṣẹ yẹn ló gbà lérò ló sì fẹ́ sọ agbọn tí mò ń sọ yìí àwọn tó lọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé ní tó wù ú ohun tó gbà lérò ohun tó yọnu sí ní tí inú ẹ̀ dùn sí ohun tó nífẹ̀ẹ́ òun ni àwọn nǹkan tó pàṣẹ ẹni tó bá ti ṣe nǹkan ṣe nǹkan tó lọ́n bò pàṣẹ rẹ̀ ó ti ṣe ń tọ́lọ́n bò nífẹ̀ẹ́ ó ti ṣe ntọ́lọ́wọ́ bọ̀ ọ̀gbà lérò ó ti ṣe ntọ́lọ́wọ́ bọ̀ ọ̀yọ̀ǹda akọ́sẹ̀lẹ̀ sáà gbọ́n nǹkan tá à ń sọ yìí tọ́yì sọ nítorí náà kọ́ kò sí mi bẹ̀ nítorí náà kọ́ ajẹ́ wípé ìrọ́dẹ ẹ̀yọ̀kan ní bẹ ìyẹn ló fà á tó fi jẹ́ ọjọ́ pé torí pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ló dá iṣẹ́ ọwọ́ rẹ̀ fún ara rẹ̀ òun ní ń fún ara rẹ̀ ìyẹn lọ́lọ́run bó fi bí lórí ntọ́ bá ṣe kò lè bí lórí ntọ́ ṣe wípé òun náà ló ní ló jẹ́ kó rí ṣe ṣàǹgbàmí tó lè ti kú kò lẹ́bi léèrè béèrè lórí tó ṣe wípé òun náà ló ní kó rí ṣe àwọn tó fẹ́ kó ṣe tí kò ṣe òun ní òbí léèrè béèrè lé lórí gbòròpá gbọ́ yẹn wíwá wà tọ́yì ṣùgbọ́n ẹ̀rí pé ń tà ń sọ̀rọ̀ parí ni wípé tíra tá à ń ṣàlàyé kí ni ìgbàgbọ́ àlìsúnà ọ̀jàmọ́ àkọ́ ṣe ráwọn tí wọ́n mú wá yẹn ó wà lọ́jíkà àbí ó wà lọ́jíkà ó wà lọ́jíkà ó bá làákà yẹn nítorí wípé làákà yẹn wà òpin ó bá mu torí èèyàn ni wà ó sì wà àpínì sí èèyàn lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹun fún wa alápèjúwe tí ẹnìkan bá níyàwó. ó sì fẹ́ràn ìyàwó yẹn dáadáa suwiti rẹ nìyẹn darling my love àwọn akátó ló kọ mí ìtẹ́ máa ń pera wọn ó ní my love ó ní darling ó ní my baby àbí àtọ́ríṣiríṣi owó kọ́tà àwọn yẹn máa ń pera wọn jẹ́ máa ń fi tàn ara wọn jẹ ṣùgbọ́n ìyàwó yẹn máa ń ṣe nǹkan ó ní ìyàwó yẹn máa ń di owó rẹ̀ wọ́n máa ń di owó ẹ̀ sára yẹn mi tẹ̀ pé ìyàwó wọn máa ń di owó ìyàwó yẹn máa ń di owó ẹ̀ ìyáálé rẹ̀ ni máa ń di owó ẹ̀ ìgbà tó máa ń di owó ẹ̀ tọkọ rẹ̀ ò mọ̀ tí o ṣe kankan tọ́yìn ọkọ padà wá ń kẹ́fín wípé. ó dàbí ẹni pé ẹni yìí ń di mi lówó àpèjúwe mi wà tí màá fún wa ó dàbí ẹni wípé ẹni yìí ń di mi lówó ó wá fi owó dẹ mo rò pálá yẹn mi ti ó fi owó dẹ so nígbà tó fi owó jẹun sẹ́ńkẹ́ owó tó fi ilẹ̀ yẹn ní kankan bẹ tó pamọ́ fún tí o mọ̀ síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ohun tó pamọ́ fún tí kò mọ̀ ní wípé kọ̀mọ̀ ẹni tí ń jíwó ó sì gbà pé ìyàwó òun ò lè jíwó láéláé mo rò fi jẹun ẹni tó bá mú ọwọ́ rẹ̀ ó gàn bẹ́ẹ̀ lákòjúwe ni o ẹni tó bá mú ọwọ́ rẹ̀ ó ni débi kí wọ́n á ká eyín tọ̀ ọ̀hún bẹ́ẹ̀ mo rò pálá yẹn ti tó bá mo rò pé àlàyé mi yé tọyọ ẹ dákun ṣé nínú mọ sí àrẹ àti rọdà rẹ sọ fẹ mẹni tí ń jí owó yẹn àbí ọfẹ mọ ọfẹ mọ orí yín pé ọfẹ mẹni tó ń jí owó yẹn ọfẹ mọ ṣùgbọ́n sóòwù kíyàwó rẹ jólè ẹ dá mi lóhùn kò wù kíyàwó rẹ jólè ó mẹni tí ń jí owó rẹ nínú ilé ẹ. ṣùgbọ́n kò wú kíyàwó rẹ̀ ó ṣe kí ni o kọjá òòlì kò sì fẹ́ ká ara àyàwó ara ó ní ìyàwó débi kí ọwọ́ ìyàwó wọ́n gan má bì kan títí tó wọn fi ti fi ṣẹ́ dé ìyàwó rẹ̀ lọ́wọ́ ajalè lọ́wọ́ ajé o ọwọ́ ìyàwó ẹ̀ wá gan má bẹ̀ ọwọ́ gan má bẹ̀ títí títí ló fi jẹ́ nírọ̀lẹ́ ìyàwó ti sunkún ara ti ní ó ti rẹ̀ ẹ̀ dá ìjà bẹ̀rẹ̀ wálé rẹ̀ kẹ̀kẹ́ èròǹgbà tẹ́lẹ̀ yẹn níyẹn láti mú olè ṣùgbọ́n ara ó ní olè yẹn tí èròǹgbà yẹn dàbí ọ̀dà ọ̀dà lọ́dọ̀ yẹn èròǹgbà ọ̀dà lọ́dọ̀ ẹ̀yìn ọwọ́ rẹ̀ gan-an síbẹ̀ náà ibẹ̀ kọ́ ọ̀dà ọlọ́dọ̀ ẹ̀yìn ọwọ́ rẹ̀ gan-an kọ́ ṣé ẹ nínú nǹkan tó jọ ìrọ̀ ọ̀dà ọlọ́kọ̀ọ́ bá ní ọlọ́run ọba tó láàárẹ̀ já tó gba dáadáa àtàyídá lérò sẹ́yìn pé wọn náà ti gbèrò àìdá mẹ́ẹ̀ abẹ́rẹ́ mọ̀ kéèyàn ti gbèrò àìdá ṣùgbọ́n nínú gbígbèrò àìdá yẹ dáadáa tó jùlọ ó ti rẹ̀ dáadáa síbẹ̀ láì bẹ̀ pọ̀ torí obìnrin wọn mọ̀ kó o ti mọ̀ kó lè lọ aláàkọ́ ni ìwọ gángan ó tún mọ̀ pé ìyàwó rẹ náà ń ṣe kéde ọ ìfàtẹ́gùn sọ́wọ́ ìfẹ́wọ́ láì ṣe wípé wọ́n fẹ́ tọ́ bẹ̀ rà tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó gbèrò dáadáa àtàyídá nítorí wípé ìmọ̀ rẹ̀ pé ó sì máa ń fọgbọ́n ṣe nǹkan yìí ẹ wá máa wò ó tẹ wá rí èrò dáadáa tó gbà tó sì lọ pa láṣẹ òyìn ló nífẹ̀ẹ́ ló sì yọ́nú sí ẹni tó bá dẹ̀ ṣe yẹn ló máa nífẹ̀ẹ́ ló máa yọ́nú sí eléyìí tí ọ̀dà tó gbà lérò yẹn nítorí kí máa rí o bá a kún ni. kó lè jẹ́ pé nínú ìjọba ẹ̀ nǹkan kan ò ní máa ṣẹlẹ̀ tí ò ní ní màá báyìí ó tàbùkù ọlọ́run ká ní wípé nínú mọ̀làkútù rẹ̀ ẹnìkan ń jalè ọlọ́run sì máa àwa ánìmọ̀ rẹ̀ pé ìmọ̀ tiwa tí ò pé ni ò já dó lè mọ̀ ọ̀gá tí mò ń sọ yìí ẹ jẹ́ fún alákòjú rẹ̀ ta ló wù kó lóbìn níyàwó ṣùgbọ́n kíyàwó ẹ dá mi lóhùn. àwọn tí máa ń lé obìnrin ní magun kí ni dídá fi máa ń lé magun wọ́n fẹ́ mọ̀ bóyá oṣù sinai àbí oṣù sinai yìí so that tó bá wá ṣe sìnà ọkùnrin tí ń bá ṣe sìnà kí ni kó ṣẹlẹ̀ sí kó yí kìtì mo rò pé àlàyé mi ti ń tọ́ fẹ́ mọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé nǹkan tí ó dáa ni ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ ọlọ́run bọ̀ wá ní ìdí àti ilé èèyàn mọ́gùn tó wọn fi máa ń tiẹ̀ mo rò pa àgbọ̀ mi yé ìyẹn ló fà á tó fi jọ́jọ́ wípé ẹni ọlọ́léyàwó rẹ̀ mọ́gùn nǹkankan ń ṣẹlẹ̀ ní abẹ́ kọ̀ǹtró rẹ̀ tí ò ní máa ń pa ẹni torí pé tó bá mọ ẹni tí ń rẹ̀ ṣe nàbì tí ń rẹ̀ ṣe zìnà kò ní lé obìnrin mọ́gùn kò bọ́dọ̀ pa agbọ́n nǹkan tá à ń sọ yìí àwọn àfáà onítẹ̀léwé pupa ẹ̀jẹ̀ bìtàn wọn lẹ̀ kó wúlò ìbáṣọ̀ kankan fún alẹ́ sèyọ́ pa alẹ́ rẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ agbọ́n yìí ni wípé concept yìí ó yẹ ká gbọ́ yìí dáadáa ká má bàa fẹsẹ̀ kọ́ ọlọ́run níjẹ́ ní ẹ̀kan ló wọ́ fẹsẹ̀ kọ́ kò sí ẹnìkan nínú ẹni tí ń bẹ ń bì tó ṣe pé nínú nǹkan tí ń kọ̀ ń tò àwọn kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ ń bẹ sínú rẹ̀ ò lọ sí i ṣùgbọ́n kò lè dídẹ̀ tẹ kò lè dídá mi yóò àmọ́ ṣiṣẹ́ lórí wípé kíní yóò sì padà hàn sí mi dùn oníwà àmọ́ yóò mọ̀ dọ́mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe rí mi ẹnu kọjá pé ìyàwó rẹ yóò mọ̀ ṣe nǹkan kan tó mọ̀ kẹ́mi pé obìnrin ń ṣe nǹkan kan ẹnu kọjá àwọn ọmọ rẹ yóò mọ̀ yóò kankan ṣe mo rò pàlà yẹn mi ti nǹkan ọmọ ṣẹlẹ̀ nínú mọ̀lákùtù tiwa tó bá ṣe pé ń ta fẹ́ ni àwọn tí ń bẹ lábẹ́ wọn ò fi hàn sí wa kí ni wọ́n lè dùn sí wọn tọ́ba yẹ pé ń tà àfẹ́ ni wọ́n ò fi pamọ́ fún wa torí pé mọ̀ kí mọ̀ wa ò ní gbé ṣùgbọ́n ọdún orí òsì sọ ń pa ọlọ́run èrò wa gbọ́ mi yé káyọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lábẹ́ ntọ́lọ́wọ́n bá ń kọ̀ǹtrọ̀ ṣùgbọ́n kì í sóun lọ́yọ̀ǹda ẹ̀ kẹ́ kò sí èròǹgbà rẹ̀ níbẹ̀ ajẹ́ wípé èròǹgbà àtẹ̀dájú tiẹ̀ lọ ni síbẹ̀ náà ibẹ̀ pọ̀ torí kí ó túmọ̀ sí pé ẹ̀dá lè outsmart ọlọ́run torí kí àwọn kẹ̀kẹ́ tọ́lọ́run ọba gan ò gbèrò tí yóò mà sí tí yóò fẹ́ kó ṣẹlẹ̀ sálàyé mi ti ẹjọ́ ti mà ṣe ilé ìtura rí lọ́wọ́ gbogbo òlu tó develop láyé lónìí kò síbi tí wọ́n ti ní kámẹ́rà ẹ dákun ṣé wọ́n ní kámẹ́rà yẹn nítorí káwọn èèyàn lè bá a jalè kìí ṣe ṣùgbọ́n nítorí wípé àwọn kámẹ́rà tó wà níbi tó bá mọ̀ kí kámẹ́rà wà ń sọmọ kẹrù ọbọ láti jalè ṣùgbọ́n àwọn èèyàn jalè kámẹ́rà wà fún wọn ní ìrọ̀pá láyé mi ti yé torí pé àwọn ọmọ pé àwọn kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ lábẹ́ kọ̀ǹtró wa tá a ní mọ̀ pẹ́ torí pé ìmọ̀ wa ò kún kò pé àbùkù ní fọlọ́run kírù rẹ̀ máa ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ kó wá má má kó ẹ̀sẹ̀ ní ìdí kámẹ́rà tí ẹ̀ bá ń bẹ ní haram kámẹ́rà ti ń bẹ ní haram kò sí kàtàn láìlẹ́yìn ọ̀pọ̀ bíi kò síbi tẹ́ ẹ wà tí kámẹ́rà ò sí lókè nísàlẹ̀ ní ẹniwìyà bẹ́ẹ̀ bá wọ supamakẹ́tì nísàlẹ̀ gbogbo supamakẹ́tì kìkì kámẹ́rà ajáde ńjọ kan bá gbẹ́ nìkan mú àwọn tó wà ní mọ́tò wọn ní eléyìí sì wáyé olórí ibú báyìí mo rò pé kò dé Saudi torí pé ká ló dé Saudi rí yóò mọ̀ pé èyí jáde bíi gbogbo kọ́ bá wọn supermarket báyìí wọ́n dùn ó síbi kan ní lọ́mọ amúlùdùn tó bá wọ̀ wọ́n ní wá bọ̀ wọ́n ní wá bọ̀ fúnra náà ló kó wa tó bá bí ọ̀dà jáde kọ́ ọmọkùn kankan kọ́ ọmọkùn wa ó tó bẹ́ẹ̀ ó tó ẹ̀ lè bọ́ta ó tó bẹ́ẹ̀ sórí ojú bó o ti ń mú kọ́dà àwọn ibòmí ń bẹ náà àwọn fànájì kù wọ́n tẹ́ kí bí wọ́n kẹ́kẹ́ ṣe ń kọjá báyìí ó mọ̀ wúra rẹ̀ nígbà èmi mọ̀ ń lọ yìí. sọ̀rọ̀ tẹ́nìkan bá wà ní flọ́ọ̀ kan tí wọ́n bá wà ní reception ìwọ́ kẹ́kẹ́ fúnra rẹ̀ ọmọ wò ọ̀ọ́rì bó ṣe ń kọjá lọ ọ̀ọ́rì bẹ́ẹ̀ ṣe ń kọjá lọ ọ̀ọ́rì bó ṣe wọlé gbígbẹ́ ló mọ̀ rí fúnra rẹ̀ ṣé èèyàn bá fẹ́ sórí ibú kò ní jalè bẹ́ẹ̀ níta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn náà máa pa àwọn àyè dáa kí wọ́n máa ṣẹlẹ̀ lábẹ́ kọ̀ǹtù àwọn àwọn sì fẹ́ mọ̀ ọlọ́run bọ̀ bá tó láàrẹ̀ gáǹtì ẹ̀ wọ́n wá nídi kámẹ́rà ṣùgbọ́n àwọn nǹkan kan wọ́n máa ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ẹ̀ tó ṣe wípé ohun ló wò wípé ṣe é tó bá wá ṣe tán ẹ̀san rẹ̀ ní ó lè jẹ́ pé ẹ̀san rẹ̀ ní òdíjú ṣe mọ́ kí n rò pálá yèmí tiẹ̀ ẹ jẹ́ fún alákòókò rẹ̀ ọlọ́run bàbá tó la rẹ̀ ga ó ní falámà anásù máa dókèrò mi ó ní ìgbà táwọn akọlọ̀rọ̀ sí tí wọ́n sì wáàsí fún wọn títí títí gbogbo wáàsí wọn wá gbọ́ ọlọ́run ní fatahna alayhim abwaaba kulli shay ọlọ́run ní àwa ṣílẹ̀kùn gbogbo nǹkan lẹ̀ fún nínú ọ̀rọ̀ ọlọ́run bá máa ń ṣe nǹkan méjì pẹ̀lá ọ̀rọ̀ àtàyìní méjèèjì ì máa fi bá àyàn wí nítorí kéèyàn lè gbọ́rọ̀ sí lẹ́nu ẹni tó bá ṣe pé òsì ọba mu láti ṣe tọ́lọ̀ ọlọ́wà fún lọ́rọ̀ ìgbẹ́tẹ́lẹ̀ ìbá tó ṣe wípé lápẹ̀jú etí ọba sọ̀rọ̀ mi ò mọ bọ́mọ lárúbáwá bí wọ́n ṣe ṣẹ̀sìn yóò lè gan o. níbi kan bẹ ah, aláàbà kò sì ìbàjọ́ kọ̀ bẹ̀ kò jìnnà sí mọ́kà báyìí. mọ́ṣáláṣí wà ń bí káni ibi ilé jáde ṣe dẹ́kun yẹn mọ́ṣáláṣí wà ń bẹ̀. àjọ wà báyìí níbí wọ́n wá pè mí díà lọ kírun oníṣẹ́ bá a ti pọ̀ díà kí ilé ẹja kìtì wa ń bì a ah, ibi ìta ti fẹ́ kí n mọ́ṣáláṣí nínú Ramadan ni o yá lọ mọ́ṣáláṣí ọmọ alárúbáwá ọmọ Saudi original ọmọ Pakistan wọn wá ń sọ fún mi pé kí n mọ̀ dà lóhùn kí n mú dáadáa nke kò yí lọ kírun yóò kírun tiẹ̀ bí ìyẹn mú dáadáa ìyẹn mú dáadáa wọn sàn sọ fún mi mo ní ti dáa báwọn èmi àti ẹ̀sìn ti dọ̀rẹ́ mo ní àlọ́ mọ́ṣáláṣí ni o ó ní kí n já kírun bí a kírun sọ́ọ̀tì ìjàmọ̀ àtà a kì í jẹ́ máa ń bì mo ní ara mọ́ṣáláṣí ní ká lọ pé ká lè bá àgbẹ̀ aládàá mọ́ṣáláṣí ẹ ẹ máa di next day ọ̀sán ẹ lọ ti dà ó ní bọ́ọ̀nù mọ́tò mọ́tò láti rí síbẹ̀ ó ní kí n já kájú mọ́tò lọ kò ní ní kájú mọ́tò lọ àgbẹ̀ aládàá pa ni lọ sí mọ́ṣáláṣí wọ́n yà á ṣàmùs ṣàmùs ṣàmùs yàlá lẹ́bùsì ṣàyà yàlá mo ní rárá àárín lọ wàhálà bá níbẹ̀ yẹn tí kì í bá ṣe ọlá ọ̀rọ̀ ó súnmọ́ gẹ́gẹ́ màmá ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá ti wọ mọ́ṣáláṣí báyìí gbogbo sáfà àkọ́kọ́ báyìí wọ́n ti gbé nínú síbẹ̀ bẹ́ẹ̀ bá ti jókòó lẹ́fẹ̀yìntì ó kéré mọ́ṣáláṣí tẹ́ẹ̀rì tí ò ní ní tẹ́fẹ̀yìntì tẹ́ bá jókòó ní sáfà àkọ́kọ́ àyò ní tẹ́fẹ̀yìntì ó tímútímú gidi tó dáa lẹ́fẹ̀yìntì tẹ́ bá ti jókòó báyìí lẹ́fẹ̀yìntì àga ọwọ́ àmì láwọn àti ẹ̀ bá fẹ́ lọ àga tó bá ti wọn sáfù wájú ó fẹ̀yìntì tó bá sàwọn sáfù tí sáfù wájú lè má o bọ̀ láwọn abòmí náà yóò tó wá sì tẹ́yìn ọmọ ọ̀rọ̀ ọlọ́run bá máa ń nígbà tí ọ̀rọ̀ yẹn pọ̀ ọlọ́run bá rọrùn fún wọn àwọn abòmí wa ń bẹ tí ọ̀rọ̀ bá ẹ ọlọ́run bọ́ wà yín ilẹ̀ fáwọn náà nígbà tó rí pé àwọn ilé wọn àní sórí ilé tí ò bá sọ sí lọ́dọ̀ wọn ẹ jẹ́ kí wọ́n tòsí kí wọ́n á má ba àtòsí tó bá dọ̀ àwọn ilé ìta bá dé òṣìṣẹ́ wọn wọn àní ṣe tiwa wọ́n jẹ́ ìyá láyé wọ́n tún jẹ́ ìyá lọ́rùn ẹ fáwọn lọ́rọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ọlọ́run àbọ̀ ọba tó láàrin ká máa fi ń dẹ irú ẹ̀ ní pé tí ó ṣẹlẹ̀ padà sọ́dọ̀ sáà ń jọ mi yé nítorí wípé odò tó ń bá ṣe ìrọ́dà rẹ̀ yẹn bìlẹ̀ ilmi wal hikma ìmà ó ti ṣáájú ẹ máa wọ ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga ó ní àti Allah wa rasula ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ránṣẹ́ wala tawallaw anhu wa antum tasma'u ẹ má ṣẹ̀rí padà o tí ẹ ti gbọ́ nǹkan tí ń wí fún yín dáadáa ẹ má ṣẹ̀rí padà wala takunu kalladhina qalu sami'na wa hum ọlọ́run ní ẹ mọ́ dàbí àwọn kan tí wọ́n sọ pé àwọn ń gbọ́ ń táwọn èèyàn ń ṣe ọlọ́run bá ń sọ fún wọn ọlọ́run bá fún láyé sinmi àwọn kan àsìgbọ́ torí pé wọn gbọ́ gbígbọ́ gbígbà wọn kà gbọ́ lásán ẹ wá máa wò ó ní wàlá alima Allahu fihim khayran ẹ wọ̀ nǹkan wàlá alima Allahu fihim khayran la asma'a ọlọ́run ní pé tó bá yẹ pé ọlọ́run mọ̀ pé àwọn eléyìí tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ látẹnu ànábì ọ̀rọ̀ dáadáa ń bẹ lára ń bẹ fún wọn ọlọ́ni àbájẹ́ kan gbọ́ kan gbà ṣùgbọ́n ìmọ̀ àti wájú mọ̀ àti yín lọ ẹ̀yin lẹ́mọ̀ wò pé kí ló táwọn eléyìí ọ̀dọ́ tẹ́sí ń gbọ́rọ̀ lẹ́nu ànábì ọlọ́run direct ọlọ́run ti mọ̀ pé àwọn wọ̀nyí kò sí orí lára wọn látara bẹ́ẹ̀ gbígbọ́ wọn ò gbọ́dọ̀ ṣe wọn láǹfààní torí tí wọ́n bá gbọ́ tí ó bá ṣe wọn láǹfààní wọ́n fi ṣẹlòmíràn ni ọlọ́run ní wàláwù asma'ahum látàwàláwù ahùnmọ́ àwòrìbọ̀ kọ́dà tọ́lọ́run bá jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbọ́ yìí wọ́n padà kọ́ yìí sígbẹ̀ yìí kí wọ́n láǹfààní àwọn ẹlòmíín bẹ kí wọ́n ṣe islam wọ́n sọ̀jú kí wọ́n ṣe islam lọ torí ẹnu wọn bá tí wọ́n bá ṣe wọ́n padà fi kó àyìnbó iye ẹgbẹgbẹ̀rún kó náà ṣe islam nígbà báyà ẹ jẹ́ fún alákòjú yìí ọlọ́run ní àfàrọ̀ ayéta lẹ́dí ala ilmi ẹwọ nǹkan Ọlọ́run ní sẹkẹn sọ̀rọ̀ kan nípa ẹni tó ṣe wípé ọba ẹnu ẹ ló mú lọlọ wá sọọnù ala torí pé Ọlọ́run wípé àánú pé àánú lọ tọ́ sí irú rẹ̀ ọ mọnà yóò sì mọnà lọ pé obìnrin tó máa ń ṣe bí ó nífẹ̀ẹ́ inú rẹ̀ sì dùn sí mo rọ̀ wàhálà yẹn mi ti gẹ́gẹ́ bí ọkọ ó sì fẹ́ kí ìyàwó wọn bò ń fọṣọ inú rẹ̀ ó sì dùn sí pé ìyàwó mi fọṣọ fún mi síbẹ̀ ní àbẹ̀ kọ́ ṣùgbọ́n kò ní ìwúkọ́ máa kówó nínú àpò aṣọ tí ó bò ń fọ ẹ sọ̀rọ̀ mi ò yẹ yín bá kò ní fẹ́ràn yẹn síbẹ̀ ní àbẹ̀ kọ́ ṣùgbọ́n sáwọn obìnrin kan ṣe bẹ́ẹ̀ àbí wọn ṣe bẹ́ẹ̀ à ń ṣe ìtọ́pọ̀ rẹ̀ kò ní wù ú wípé ká máa jíun lóhun wọ́n gbà kí ìyàwó sínú aṣọ kó o má bàa ń bẹ̀ kó o má rí kó o wá ṣe pé òun ò ní jí mo rọ̀ pa àjọ mi òun lè wá máma nítorí pé òun ò nírú ìmọ̀ àtọ̀lọ́ tó bá wá fẹ́ mà ó wá lè sẹ́yìn kó ti gbèrò nǹkan kíyàwó òun ó bóun fọ̀sọ̀ ó sì nífẹ̀ẹ́ bóun fọ̀sọ̀ inú rẹ̀ síbẹ̀ ó gbèrò pé owó tó ń fi jẹ́ kó jì ṣùgbọ́n ìbànújẹ́ ní ọ̀jẹ̀ fún kó pé ìyàwó òun ní í jí wò ṣáàjọ tí mo ń sọ yé tàbí ẹni ó lébìnrin mágùn náà yóò fẹ́ kó òun yé òun máa lọ́rọ̀ ìyàwó òun dìbò kò fẹ́ kẹ́lẹ́ mi ò máa fọwọ́ bà ní ayé ẹ̀kọ́ wá ní ṣùgbọ́n yóò gbèrò wípé kítàkù tí ó mú ẹni tí báyàwó òun ṣe jìnnà ṣe ẹ̀kọ́ gbà yẹn lérò ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ gbèrò torí pé àbúrò rẹ̀ tí báyàwó rẹ̀ ṣe jìnnà àbúrò rẹ̀ yóò tàbí rẹ̀ dùn sí yẹn ṣùgbọ́n gbèrò wípé páńpẹ́ àbí ó gbèrò ẹ̀ ó gbèrò ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé kìí ṣe ọlọ́wọ́ bá gbèrò àwọn kankan pé kò ṣẹlẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ìfẹ́ ọlọ́wọ́ ọba ó wà níbi àwọn kan náà kì í ṣe pé ọlọ́wọ́ ọba ó yọ́nú sí nǹkan náà ṣùgbọ́n tí àwọn arú nǹkan yẹn míì ọba ṣẹlẹ̀ ẹlòmíì ò ní í rí kó sá fún un kò sí ní tọ́lọ́wọ́ bá fẹ́ gbà níbi pé kó gé ọwọ́ olè ṣùgbọ́n ìbá ṣe pé yóò gé olè lọ́wọ́ ni ẹlòmíì ọba máa jalè lọ ni síbẹ̀ ní àbẹ̀kọ́ Eh, Vanguard wọ́n gbé music náà lónìí lónìí ó wà Vanguard àwọn èèyàn kan wọ́n kidnap wọn wọ́n wá rìlíìsì wọn wọ́n wá nígbà tí wọ́n rìlíìsì àwọn táwọn ń lọ lẹ́yìn tí wọ́n ti gba ransom kan ni o wọ́n ní wọ́n sọ fáwọn ẹgbẹ́ dàpọ̀ tẹ́ ẹ bá ti bọ́ tán ẹ bọ́ nǹkan ẹ ti bọ́ kẹ́ ẹ máa gbé àṣepè o àdúrà ẹ ṣe fún ẹ gbé o kì í ṣe pé àwa náà wà á yà bá wọn ẹ ṣe o tẹ́ ẹ gbọ́ o àdúrà ni ẹ máa ṣe káwọn fi ṣe ẹ bá ṣe pé kí kọ́lọ̀ jẹ́ wọ́n máa wọ̀n ẹ dákun ẹ wo ìgbà tí wọ́n ti máa ń lọ fọ́ báńkì lọ́fà tí wọ́n ń pa àwọn èèyàn rẹ́rẹ́rẹ́ eléyìí tí wọ́n ṣe gbẹ̀yìn tí ì bá ṣe ọlá kámẹ́rà wọn ànímọ̀ àwọn tó ṣe ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ ní ìsìn tí kámẹ́rà ti wà tí wọ́n bá ti rẹ̀ padà wá wọ́n tún ra mú ìbá ṣe pé kámẹ́rà wà tí wọ́n mú àwọn yẹn àwọn ó súnmọ́ kí wọ́n ti wá sí mí sí mí sí mí lẹ́yìn ìgbà náà níta fẹ́ lò ní wípé wala yakunu illa ma yurid ìrọ́ da ọlọ́run méjì ní sókè ìrọ́ ọjà tó ń kí àwọn ìyá ìyá gbogbo nǹkan sí ọlọ́run ọba ti parí ẹ̀ sẹ́ni tí èèyàn bá gbọ́ yé wàláhì èyí ó ní yíyí nǹkan kan tí ó mọ̀ bá nínú jẹ́ nínú ilé ayé ẹ̀ ẹ̀ máa dé ìbànújẹ́ tó bá ẹlòmíì ní wípé àwa ń ṣe tọ́lọ́hún à ń ṣẹ̀ṣẹ̀ kẹfìrí wa ń lò ó lọ. torí gbogbo àwọn àfáà tí wọn láwọn yá àfáà tó àtàwọn tí wọ́n ń gbà wọ̀nyẹn lójú àti gbàgbé èmi ò sí mọ̀ kankan wọn tó ra private jet ní nàìjíríà yìí passport tó ní private jet wọ́n ó ju márùn lọ síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ ilé òbí wípé kí n ṣe tí àfi máa mú lórí ilé àtẹ̀ntọ́ lọ́n fẹ́ràn lówó gáà ṣé o kiri àwọn gbígbà àdúrà ń bẹ lọ́dọ̀ àwọn ìlú láyé kí ló dé gbígbà àdúrà ń bẹ lọ́dọ̀ tọ́ ọ bá rí jìbù lò tọ́ ọ bá tọ́ bá wọnú ọgbà wọn báyìí tó bá kéde ayé láàfin lò ní ìlú wàhálà yé mi yé dáńsọ ìyẹn gbọ́dọ̀ gbọ́ ìrọ ọdà kà oníyà yìí torí pé tó o bá mà yìí pé ìwọ dáko kèfèrí dáko ìgbà tó jò rọ kò dárọ sóko mùsùlùmí ọ̀rọ̀ sí ti kèfèrí náà ó mà yìí pé ìrọ ọdà àti káwọnù ètò rẹ̀ yàtọ̀ gidigidi sáà gbọ́ mi yé ó sì kọjá agbára ọmọ ẹ̀jẹ̀ nìyà ìyẹn lọ́lọ́wọ́ bò fi so ìjìyà àtẹ̀sán mọ́.

èmi ò gbà láàdá torí kó ti pàṣẹ yí ọ̀sàkà ṣùgbọ́n kò pàṣẹ wípé dandan kì í gbàdo sáà gbọ́ mi yé báyìí nìsín sọ́yìn ọlọ́run bọ́ bá tó láàrẹ̀ dà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé ayé yìí nǹkan kan ò ní í ṣẹlẹ̀ kọ́ mọ́ mọ́ sí torí àìmọ̀ sí nǹkan kan nínú ohun tí ń ṣẹlẹ̀ àbùkù ni fún bí òbí tọ́mọ rẹ̀ ń jalè tí ó sì mọ̀ bó sì dáàbò fún àbí ìsàmù ṣe yóò wá wù kó tètè mọ̀ pọ́mọ̀ òun jalè àbí òní wù pọ́mọ̀ sọ wá dùn mọ́nú pọ́mọ̀ rẹ̀ jalè kò dùn má ṣùgbọ́n kọ́ mà ó pè torí yóò tètè kọ́ bọ́mọ̀ àwọn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ́rọ̀ ìrọ́dà ṣe rí mi ìyẹn làwọn afọ àfi wá pa àwọn jàbúrìyà lẹ́nu mọ́ pé ọlọ́wọ́n bọ̀ jẹ́ nìkan kan pa torí kó ti sọmọ sí àdìmẹ́lì ó ní wàá máa tàṣà wúna náà ní mọ̀ sí ọwọ́ á ní àlọ́ mọ̀ṣíà kékeré àtẹ̀lé tó jùlọ mọ̀ṣíà àti mọ̀ṣíà kan gbọ́dọ̀ tẹ̀lé bá fún sáájọ́ mi yẹ wà nísìnyí tó bá ṣe wí pé ọ̀rọ̀ jàbúríyà ọkọ̀ rẹ̀ tì ní ọlọ́run bò ní fi mọ̀ṣíà àti sọmọ ẹ̀ lẹ́yìn oníṣẹ́ ìsinádùn mọ̀ṣíà kankan sí sára yé mi tiẹ̀ sáájọ́ nǹkan tí mo sọ yẹn yé bá ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà ní wípé bá a ṣe wá ní mọ̀ṣíà yẹn náà mọ̀ṣíà yẹn gbọ́dọ̀ tẹ̀lé bá fún mọ̀ṣíà lọ́wọ́ sọ́ra yẹ mi tiẹ̀ lànà bí wàá Nuh alayhi salatu wa salam ó ní wala yanfa'ukum nushi in aradtu an ansaha lakum in kana Allahu yuridu an yughwiyakum huwa rabbukum wa ilayhi turja'un ó ní wala yanfa'ukum nushi gbogbo wáàsí tí mo wulẹ̀ kí n ṣe kò lè ṣe yín láǹfààní in aradtu an ansaha lakum tọ́ba wù mí kí n ṣe nasiha fún yín lakin in kana Allahu yorì ìdùn ayọ́kùn ìyàbò ṣùgbọ́n èrò ń dùn àtọ́lọ́ ní pẹ́ sọ̀rọ̀ tọ́ba jẹ́ pé tọ́lọ́wọ́ bá dùn àlérò èmi lérò ń dùn àṣẹ́rí pé tí pé òun lérò ń dùn àtò nítorí òun ṣùgbọ́n èrò ń dùn àtọ́lọ́ ní pé ẹ sọ̀rọ̀ tọ́ba jẹ́ pé tọ́lọ́wọ́ bá ti gbà lérò pẹ̀lú yín káwọn òun lánàá ẹ̀ ní mànà ọlọ́kọ́ ìyẹn torí kọ̀dàrí yọ sọ wípé mọ́lẹ́ lọ́nkọ́ kádàrà kan tó bá ti lè kọ́ kádàrà kí ló dé táwọn àṣẹ ìgbẹ́ kan tán yóò kí n tá àṣẹ kádàrà ni òun lọ́kọ́ yóò wà tó wá ní ká máa àkáǹtì ó sàmùsí nìyẹn. kí wàá lóde tẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà fi ka fi kámẹ́rà sílé tẹ́yìn kan wà dín nǹkan yìí tẹ́ tàjẹ̀ sí kọ́ọ̀tù tẹ́wàá lẹ́ lẹ́fídẹ́ǹsì against mo rò pálá yẹn mi tiẹ̀ nígbà tẹ́ fi tàbí kí ló dé fi nǹkan dẹ̀ yẹn tẹnifà má mi nǹkan dẹ yìí nígbà wa mi nǹkan dẹ tó wà mú tán wà jẹ yà síbẹ̀ náà ibẹ̀ kọ́ kí ló ń jẹ yà fún tó ṣe kí wọn náà lọ fún owó ibi tí ó ti mú gbogbo láàrin kà á ti ń dà yín láàmú nínú ilé sọ́ọ̀lẹ̀ lásán tẹ fi lẹ̀ kí ló tẹ̀ fi sọ́ọ̀lẹ̀ fún tẹ̀ fi sọ́ọ̀lẹ̀ lásán tẹ̀kú bá jẹ yóò kó àjò òjò kí wàá lóde bẹ́ẹ̀ yẹn gbé tí ó jẹ síbi tí ìmọ̀ràn wàláhù yàlámù wà á ń dùn láàtà àlàbò lóbi jọjọ kí máa yóò di láhù ayé àdé yàwó yẹ sọ̀rọ̀ sọdọ wà wọlé lè sọ wà máa yóò di àyò dé láhù yọjà sọdọ rọ dọyẹ kọ tààrọtà Ọlọ́run níjà sọ̀rọ̀ ọmọ ẹdẹ ènìyàn ìrọ́dà Ọlọ́run àṣẹrẹ̀yà Ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀dọ́kún kẹ́kẹ́ ó sì ti fa àlàsì ó sì wọ́ ọ̀nà wa nítorí ká má bàa ní ọjà lórí ẹ̀ rusulan mubashirina wa mundhirina li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rusuli ọlọ́run ní àmọ́ àmọ́ra wọn máa ń ṣẹ́ni o tó bá yẹ kí mo fi ilẹ̀ lórí fitọ́lá tí mo dá yín mọ́ lẹ́sọ̀ yìí bóyá mo jàbárọ̀ yìí ni sọ̀rọ̀ jábọ̀ ṣùgbọ́n mo tún wá rí káwọn èèyàn kan wá kìlọ̀ fún yìí kẹ́sì máa dùn inú kí tọ́ba ti ṣe báyìí ó jẹ̀sán báyìí ní dáadáa tọ́ba ti ṣe báyìí yá ní o nítorí kọ́mọ́bà àjọrun kẹ́ ẹ máa wá láwàáwí mọ̀rọ̀bá àgbọ̀ mi ìyẹn ló fi jẹ́ pé àlè ọ̀rọ̀ ọ̀dẹ́ tó sọ̀rọ̀ ìyá gbogbo ntọ́lọ́mọba ti fẹ́ tó fẹ́ lẹ́sìn amúríyà tó pàṣẹ rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́mọba fẹ́ràn bẹ́ẹ̀ bá ti ń ṣe é bẹ́ẹ̀ ni ó máa ga sí nípò lọ́dọọlọ lọ́lọ́mọ sì máa fẹ́ràn rẹ̀ ẹ máa wo anábà Muhammad sallallahu alayhi wa sallam ló ní ọlọ́wọ́n bá ní wípé wà má taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi ó ní ẹrú mi ò ní fi kankan súnmọ́ mi tí nǹkan yẹn mo wá nífẹ̀ẹ́ rẹ̀ tí mo rí síbi wá ju tí mo ṣe lọ́ràn yẹn lọ nítorí ni pé bá ti mójú táwọn tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn tó ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n sì máa fẹ́ràn rẹ̀ sí sálàyé mi ti wàláyà záàlù abdi yàtàkọ́rọ̀bù ilayya bin nawafil ẹrú sì mi ò ní jáwọ́ yóò máa súnmọ́ mi yóò máa súnmọ́ mi pẹ̀lú àwọn ṣé àṣegbọrẹ tí ó sọ̀rọ̀ àyàn hatta uhibbahu kí ni màá fi fẹ́ràn rẹ̀ fa idha ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yubsiru bihi létí afẹ́ ló bẹ̀rẹ̀ wípé àwọn ntọ́lọ̀ ń pàṣẹ tó sì fẹ́ ká máa ṣe bá a bá ti ń ṣe é sí bẹ́ẹ̀ ni pọ̀wọ́ ti dà sí àwọn májèbẹ bẹ́ẹ̀ bá ṣe ń débẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó sì máa downgrade ni ó sì máa lọlẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run ẹni wọ́n bá fẹ́ lọ wájú tó bá fẹ́ di wàlíyù ọlọ́run kó mójú tó máa ṣe ọlọ́run ẹni tó bá yẹ kó fẹ́ kàgbákò kó mójú tó má débẹ̀ ọlọ́run kò ní kó gbajúmọ́ wàlá yakunu illa ma yuri nǹkan kan ò lè ṣẹlẹ̀ àyàfi kó ṣe pé ọlọ́run gbèrò kí nǹkan náà ṣe torí ṣíṣẹlẹ̀ ohun tí ọ̀gbà lérò àbùkù ní fún nínú ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú mólíkù ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ìdarí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní nǹkan tí ò gbàlérò ti máa ṣẹlẹ̀ èèyàn lè jẹ president kí wọ́n láwọn kàbá kan ní ọrùn ìlú sára ibi tẹ nítorí wọn lè ní kí àwọn èèyàn kan àwọn ni wọ́n control ọba kánú ọlọ́mọba àkẹ́ ọlọ́mọba sọ̀jà rẹ̀ ó ní wípé láyé Jonathan wípé ó tó èyí táìmù tó yẹ kí president ti Nàìjíríà ní tó mẹ́rin yes gẹ́gẹ́ president ti nàìjíríà ní o tó mẹ́rin pé it got to a time gẹ́gẹ́ pé nàìjíríà ní president mẹ́rin ikọ̀ ọ̀kan wọn president ni wọn wọn àbí ọ̀dà kó o dún wọn lẹ́nu ọ̀kan náà wọn ni madam àwọn madam mẹ́tẹ̀ẹ̀ta president làwọn mẹ́tẹ̀ẹ̀ta madam mẹ́ta ó yẹ kẹ́ ẹ ti mọ̀ madam eléyìí tó jẹ́ yàwó madam eléyìí tó wà ní UK madam eléyìí tó wà ní World Bank sẹ́yìn mọ́ madame mẹ́tẹ̀ẹ̀ta bàbá nìkan ló wá wà bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sẹ́gbẹ́ bàbá bàbá kùjẹ́ sára yìí ti ilé ọ̀fà tó fi jọ́ jẹ́ wípé àwọn kankan ṣẹlẹ̀ nígbà tó jẹ́ president tó yẹ kí wọ́n kà gbèsè mọ́ lára mo rò bàlá yìí ti torí pé incompetent ẹgbẹ́ competent náà wọ́n pariwo ń gbà náà yóò sàn incompetent president àwọn ní àmọ́ àwọn àwọn àti kọ́ra àwọn sí o wọ́n mọ̀ kàbí ń sàkóso mi nínú ìjọba àti darí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ohun tí ọ̀gbàlérò ti máa ṣẹlẹ̀ tí ò ní mọ̀ àìmọ̀ rẹ̀ sí dáadáa ní àbábùkù àbùkù ni àìjá káìjá máa ṣẹlẹ̀ lọ́ndẹ̀ èèyàn kéèyàn mọ̀ ọkàn èèyàn lè kọ́mọ rẹ bá níwà burúkú lọ́wọ́ kọ́ọ̀mà òun lọ́dà torí tó o bá mọ̀ òní gba burú yẹn lọ́wọ́ ẹ̀ mo rò pálá yìí nìyẹn yẹn ló fi jọ́jọ́ kí aburú ti ń ṣẹlẹ̀ nínú ìjọba atọ́lọ́wọ̀ òun mà mo rò pa àjọ ń ta ń sọ ìyẹn

sẹ́kó ti béèrè bribe àwọn tó dẹ̀ ń probe nínú iléeṣẹ́ wọn pọ̀ táwọn náà fẹ́ kí probe yóò succeed ó ti affect presidency náà torí pé àwọn màdámù ọ̀kan nu wọn lọ́wọ́ àmì ipò bó ṣe dá wọn sí ni pé ẹni tó ń hẹ̀ di panel ó ti béèrè bribe lọ́wọ́ mi wọ́n ọlọ́run ṣe bribe eh, probe ti wó nítorí ó ṣẹlẹ̀ ní wípé ní kọ́ wá gbowó lé ṣùgbọ́n owó tí ó gbà ẹ lọ gbà central bank gbogbo dọ́là tó fún pátápátá central bank náà ti gbà wọ́n wá máa kẹ́ ẹ ẹ lè mọ̀ pa mi wà lára rẹ̀ kò síbi tẹ́ ẹ lè kówó ní láyé ó yàtọ̀ sí gbogbo owó wọ́n ti sàmì sí. ṣùgbọ́n ò lè mọ̀ tó bá mu lọ́wọ́ báyìí ò lè mọ̀ pé àmì wà bẹ́ẹ̀ àmì sì wà bẹ́ẹ̀ irú owó ni ẹ wá kó fún un wọ́n wá ń gbowó yín tó ń déwó mọ́fìlà ní ń gbowó ní ń dọ̀jọ́ owó èyí tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ṣé ẹ mọ̀ pé nǹkan kan ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe nǹkan yẹn ṣé ẹ mọ̀ pé gbogbo mátà yẹn padà lójúrò àbí òdòjúrò òdòjúrò irú wo lè wọlé ìṣẹ̀lẹ̀ nínú ìjọba Ọlọ́run ìyẹn ló fà á tó fi jẹ́ ọjọ́ pé gbogbo ti ń ṣẹlẹ̀ nínú dáadáa nínú àìdáa irú eléyìí náà nǹkan kan láburú ni wọ́n gbà lérò ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wọ́n gbà fún yẹn lérò láti àtìfù dáadáa tó tóbi jùlọ sáà ń jọ mi yé táwọn dáadáa kan ń bẹ tọ́lọ̀ ń yọ̀ǹda fún pé kó máa ṣẹlẹ̀ àwọn àìdáa kan ń bẹ tọ́lọ̀ ń yọ̀ǹda fún kó máa ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ìmọ̀ ọlọ́run àti hẹ́kìmọ̀ ọlọ́run ọba ló wà lọ́ǹda rẹ̀ wàlá yakunu illa ma yuri ní ìdákan òlé ṣẹlẹ̀ àfi tọ́lọ̀ ń bá gbà yẹ̀rọ bóyá dáadáa ni bóyá àìdáa ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ló nífẹ̀ẹ́ sí nínú ọlọ́run bọ̀ wọlé àjọyọ̀ ẹnu tá a sọ yìí ọlọ́run jù yà wà tí a gbọ́ àtẹnudọ́sọ ṣùgbọ́n bí a ṣe kò ń gẹ̀ dáadáa hàdà wà sọ́lá lọ́wọ́ àlà muhammadu wa alẹ́ sọ́lá. làwọn arìnrìn tó níbi ẹni èjì ẹ̀ka ẹ̀rin àrùn ẹ̀wà wọ́n ti tó wà nàná. wàá ní wọ́n ti tó wà nàná. nàá. nàá gbogbo ìgbà tó ṣẹlẹ̀ pé ọ̀rẹ́ gbogbo èèyàn ní àyẹ̀nù ọ̀rẹ́ ní àyẹ̀nù. náà bẹ́ẹ̀. tí wọ́n wá sọ pé gbogbo ndé yóò bá ṣe tó wáyé pé ọlọ́run ti dá òkè fún un fún báyìí wọ́n ṣe máa sọ́nà pé gbogbo ndé yóò ṣe tó wáyé pé ó ṣe dáadáa ọlọ́run ti mọ̀ sí yóò dé sí tó wáyé pé aburú náà ló dẹ̀ sí ọlọ́run ti mọ̀ ẹbí tí ó dé sí wọ́n dẹ̀ wà á lẹ́yìn náà fún nàdí. kọ́lọ̀ tí wọ́n fún yẹn níbi fúlùwì láti mú ètò bá wù. pé sori pé tó bá di yọ̀wọ̀ ìdí àná pé èèyàn lè jà lè yọ̀rọ̀ kọ́lọ̀ ohun rẹ̀ gbà pé tó bá yẹ pé lè lò ṣe tí. ọba ní sí ni. àwọn ọ̀rọ̀ yẹn lálàáfíà kò yàtọ̀ sí dáṣọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run kò jẹ́ nìkan kan pa sálàyé mi tiẹ̀ láyé sálàyé mi ti ìtọ́ bá ti mọ̀ pé àní lágbára rẹ̀ yóò mú tán fífọ́ wa ìyẹn ló fà á táwọn ẹ bá dé nìsín tí ẹ bá ṣe ní àjò kí agbára rẹ̀ bá ti gbé kọjá o sálàyé mi ti tọ́yì ṣùgbọ́n kì í wá ṣe pé tùmọ̀ nǹkan yẹn náà ni wípé a lè sọ wípé fúnra wa á fìra wa mọ̀nà fúnra wa nǹkan tá a fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ ní rárá níta a fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ yẹn tọ́lọ́wọ́n ẹ jẹ́ n fún alákòjú ẹ̀ ìyá anabi wa ayisa aleyhi salatu wa salam nígbà tí ìyá àti lóyún ẹ̀ ọmọkùnrin ló wù lọ́dọọlọ síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ọmọkùnrin ló wù pé kò wù bí síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ọmọkùnrin ló wù ọmọkùnrin yẹ òun ló dẹ̀ tọrọ lọ́dọọlọ ṣùgbọ́n ṣe obìnrin tó lọ wá fún un ṣé àwọn pé ọ fún un ti ń fẹ́ síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ sóbìnrin yẹn pé jukọ́ kan bọ́kùnrin lásán lọ àbí òkú ó pè ìyẹn láàbì sọ wípé ń tá a bá fẹ́ yẹn náà tọ́lọ́wọ́n bọ̀ ọba fẹ́ kò ní bọ́ sí eléyìí tá a wá fẹ́ tí ò bọ́ sí mu ìtọ́lọ́wọ́n fẹ́ tó bọ́ sí tá a bá ní rí dọ̀ pẹ̀lú ẹ̀ yóò dáa ju ìtawà fẹ́ lọ sálàyé mi ti bó ṣe jẹ́ nìyẹn ẹni tí ń tọrọ ọmọkùnrin àti ẹni tí ń tọrọ ọmọbìnrin. ẹnìkan tọrọ ọmọkùnrin títí títí ọlọ́run fún lọ́kùnrin ó fún lómi ẹnìkan ó tọrọ ọmọkùnrin ọlọ́run fún lọ́kùnrin ní wàá ń bọ̀ ṣe yẹ̀yẹ́ pé kọ̀tàn ọlọ́run a ọkùnrin ló ń bí kọ̀tàn nígbà tí ó yà ọmọkùnrin ọmọbìnrin ọmọbìnrin ó wà ọkọ wọn pé ọ̀rẹ́ mi nǹkan tán ọmọ rẹ ti ọkọ ọkọ fún ọ ìyá rẹ mo fi sàpèjúwe ni o sálàyé mi ti ṣé inú rẹ ọmọ bàjẹ́ àbí inú rẹ ọmọ bàjẹ́ kálọ́kùnrin lòun náà sì bí ṣé yọmọ bàjẹ́ àbí òní bàjẹ́ yọmọ bàjẹ́ ọ̀dà ìgbà tó wá di ọjọ́ kẹjọ tọmọbìnrin tiẹ̀ lọ ilé ọkọ ẹni ó bí ọmọkùnrin ní a bá gbé ní ìsúdáde ní nta ọmọ ní a ìgbà tí wọ́n ṣòwò rẹ̀ wọ́n ṣòwò rẹ̀ tìbọntìbọn tàdátàdá tọkọtọkọ ẹ gbọkùnrin náà yìí máa pọ̀ ju tí ń ṣiṣẹ́ wọn wọn lọ lọ kó pátá àwọn obìnrin ó sì pààyàn méjì ẹ dákun ṣé kò ní wùjọ náà ìfẹ́ kó sì dóbe ló bí kọ́lá yóò fi lọ lé mo ṣe rí nìyẹn ọlọ́wọ́n bá dún jù wá lọ ó ní mà jù wá lọ sálàyé mi ti gbogbo tí máa ń ṣe pátápátá bí hikimatin bá a lè sálàyé mi ti la ya'lamuha illa ọ̀sẹ̀ ni ó lè mọ lẹ́yìn ẹ̀ ọlọ́wọ́n kọ́ ayé ni kejì wa aleykum salaam. ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni pé ẹni tó bá gbà wẹ̀. náà. tó bá gba omi inú ọ̀rá drip tàbí abẹ́rẹ́ tó jẹ́ pé ó ṣara ní àǹfààní. tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwẹ̀ ti hmm. já. gbọ́n mọ́ padà gbọ́rọ̀ kan pé àfa kan sọ pé ọ̀rọ̀ yẹn ò lálàáfíà pé ẹni tó bá gbàrú kan bẹ́ẹ̀ túmọ̀ sí pé àwẹ̀ rẹ̀ já pé hmm. kéèyàn ò ní jẹ́ bí má pa. Hmm. pé àǹfààní tó dẹ̀ wá nu kéèyàn gbà ò ní jẹ́ bí pààyàn tí èèyàn bá gba drink oríṣiríṣi drink àwọn drink kan bẹ tó ṣe wípé wọn nà bà má nà bà oúnjẹ ni nígbà tí èèyàn jẹun náà mo rò pálá yẹ mi ti àwọn abẹ́rẹ́ kan bẹ tó lè rọ́pò oúnjẹ sálàyé mi ti ibùrọ̀ tó yẹ pé gidà ìyá oúnjẹ ni mo rò pálá yẹ mi ti ẹ mọ̀ pé nǹkan kan ló ń di ọlọ́ọ̀ṣẹ́ nínú ara àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ pé tí ó bá ti jẹ́ wípé tó ń jẹ kó bá rẹ̀ jẹ tó bá ṣe pé kì í ṣe tó ń jẹ kó bá rẹ̀ jẹ mo rò pálá yẹn ṣùgbọ́n ayé inú wọn tó sọ wípé eléyìí tó jẹ́ tó ń jẹ yẹn náà ò bá rẹ̀ jẹ nítorí pé ntó bá àwẹ̀ jẹ òun ni lọ sínú mi àkíní fún ibi tó ń jẹ ńlọ yẹn gangan bọ ìyẹn ó dà kó máa wọnú ara ni kò ní lọ nù bẹ́ẹ̀ ìgbésí tó ti jẹ́ pé kì í ṣe bẹ̀ ló lọ ńláǹdì sí pé kò bá rẹ̀ jẹ́ nígbà tó bá lọ ńláǹdì sí ibi tó ń jẹ ńláǹdì sí tó ńláǹdì sí kó tó digest wọ́n lò ló bá rẹ̀ jẹ́ ṣùgbọ́n kéèyàn wà ní ṣẹ́fà ṣáyé àwọn eléyìí tó bá ti dẹ́kun ìlà yíyà yẹn kéèyàn jìnnà sí nítorí jámẹ́wò àlàyìlà nítorí jámẹ́wò àlàyìlà torí pé ìlà ní oúnjẹ ó sì ń gbà dára tán làwọn náà ṣe sálàyé mi ti falẹ̀ ilà tó wà hìdá tó ní táwọn afa àtọ́lẹ̀ pọ̀jù sọ ní wípé àlébùrọ̀ tó wà yíyá yẹn dá o gbọdọ̀ padà wá ilà ààrẹ òní ní wọ́n tẹ̀síkẹ̀ ní òní mọ́ tọ́lọ́ náà bẹ́ẹ̀ tẹ́tẹ́ bí wọ́n pa àwọn náà kó lè máa ń táwọn kan fi ojú iná kó jọ lọ tó bá yẹ ká lè lọ máa gba abẹ́rẹ́ ká lè kó gba abẹ́rẹ́ ká máa máa gba abẹ́rẹ́ ká máa ta pọ́npọ́n sẹ́wọ̀n yín pé tọ́lọ̀ tó yẹ lẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ òní ní ọlọ́wọ́ rárá wàhálà ẹnì kẹta wàhálà tó sọ̀rọ̀.